pẹ̀lú ìgbọ́nà ìdílé tí wọ́n ti mọ̀ ọ́ bọ̀ lórí dáadáa pọ̀ nípa wọ́n yẹ kí gbogbo èèyàn lè lé. tí gbogbo èèyàn bá lè lé ó súnmọ́ ibi kí èèyàn jẹ ìgbìyànjú àtìká ẹnìkan wà kọjá pé ọlọ́kọ́ àti màákà ẹnìkan kọjá ọ̀rọ̀ ọlọ́ tó bá mọ̀ ọ̀rọ̀ ọlọ́ka orí rédíò àbí òdì òdì mi ìráyè ìdíwọ́pọ̀ ìdíwọ́ bíi tẹ́lẹ̀ náà ìdíwọ́ gbogbo lé ayé olùgbọ́ bá dé sáré kó o tó sinmi àdúgbò jìyà lu àsìkò tó wà lókè pẹ̀ mọ̀ wá lè tó láti sànńdé wa mọ̀ wá ó ti kíláàsì tó tẹ̀ tó àwọn àlùbáàní sí ilẹ̀ lókè ẹ̀wá tó wù wá mọ́ sọmọ pé o ní improvement. ìyẹn gbọ́dọ̀ ti agbára láti fira rẹ̀ láǹfààní kọ́mọ̀ fàlùkùránì ẹlòmíràn lálùkùránì ni mùsùlùmí sì ni ọwọ́ agbápẹ̀lẹ̀ bùsíà àwọn òbílẹ̀ ẹ̀sìn ní ṣe pọ̀ lórí. wọ́n bá gbélé sí ara tó ká kó báyìí wọ́n ní kí ló dé ó ní torí pé wọ́n máa tẹ̀lé láńkà tó bá tún bẹ́ẹ̀ lọ àwọn òbílẹ̀ ẹ̀sìn ní ṣe pọ̀ lórí. wọ́n ti láńkà orí ti mi mùsùlùmí sì nípa wọ́n á wọ́n fún yàrá rẹ̀ kọ́kọ́ àkùrá rẹ̀ wàlákin bí a sọ lè wọn nínú yàrá rẹ̀ wọ́n ní kò lù bá lọ fífi ẹ̀dá kù alukóran là ń lè kò ní ná sọtú máa sọ pé àgbélò ti tẹ̀sí sílẹ̀ ìtura ẹ̀jẹ̀ torí kan lọ sẹ́wọ̀n pé ọ̀yà yìí àwọn akékeré náà ní lórí òun máa ń tó ní wọ́n ṣe gílóòbù sí la tẹ̀sí máa gbé òun yẹn mú náà wá lù tiwa tó òun máa tàn ó sì wá ní àkọ́dá kan ẹ̀kọ́ mi ọ̀dọ́ akọ ẹ̀kọ́ mi ẹ̀yin ló ti o kí o ti ìyẹn máa mú lọ òun á lọ sí alọ́run ìlú ọgbà ọ̀gbẹ́ra ọkàn tó ń tóbi tó bá kàn bẹ̀rẹ̀ sọ pé ó ti dà tó wó ni àbí èso ọlọ́run ẹ̀ sọ̀rọ̀ owó ló ń jẹ tó wó lù ẹ má fi máa dáhùn yẹn lóòótọ́ yìí. ولا تأكلوا أموالكم بينكم بالباطل إلا أن تكون تجارة عن تراض منكم ẹ gbọ́dọ̀ jẹ owó yín láàrin ara yín jẹ bàjẹ́ gbọ́dọ̀ gbowó yín jẹ tọ ṣé bí ti àgbélébù wa àgbélébù owó ni lọ́dọ̀ ọmọlẹ́yìn pọrọ kìí sowó lọ́dọ̀ mùsùlùmí gẹ́gẹ́ bí ẹlẹ́dẹ̀ tó ti ṣe jówó lọ́dọ̀ àwọn ní jẹ́ kí èdè mùsùlùmí àmọ́ kìí sowó lọ́dọ̀ mùsùlùmí gẹ́gẹ́ pọ́ńtì tó ti ṣe jówó lọ́dọ̀ àwọn tí èdè mùsùlùmí ṣe ń mú àmọ́ kìí sowó lọ́dọ̀ àwọn mùsùlùmí ìdí pé kìí sowó ni kájẹ́ kò sí ilé ẹjọ́ tó lè gbé ọ̀rọ̀ lábẹ́ sẹ́rí àná èyí pọ́ sí èso lọ́dọ̀ tó wà kí lọ sí wá délé rẹ̀ ẹlẹ́dẹ̀ tó ní nílé mùsùlùmí tí ń sìn bá àpò ọ̀rẹ́tẹ̀ bò fún náà ọ̀wá lu gbogbo ẹ̀ fún ọ̀pá kárẹ̀ o ní owó kan san padà torí pé ẹlẹ́dẹ̀ èsì kí ni èso lọ́dọ̀ àgbélébú lórí yàrá mùsùlùmí lọ́wọ́ amúlọ́kàn kò sí kọ́kọ́ tó ọ̀sán padà torí gbàgbé lè fi ṣe owó lọ́dọ̀ àwọn eré lórí lè rẹ̀ lọ pọ̀ kò ní kọ́kọ́ tó ọ̀sán torí lè fi ṣe owó lọ́dọ̀ àwọn sùn. alukur'an jẹ́ máa ẹ̀ka mi lé ẹ̀ka mi lé ẹ̀ka máa ké ẹ̀ka máa kà á òbílẹ̀ ìfẹ́ nípa àgbàgbọ́. wàmẹ́ àǹdílà rẹ̀. وإبراهيم وإسماعيل وإسحاق ويعقوب أتندون وبات قال النبي إبراهيم أبا النبي الله الخليل عليه الصلاة والسلام أتندون وقال كما إسماعيل بابلا والنبي محمد صلى الله عليه وسلم أتى النبي إسحاق bàbá ńlá fún pípọ̀ nínú àwọn àmẹ́bí ọlọ́run torí látàkùn àbílhàù nílò ọ̀pọ̀lọpọ̀ àmẹ́bí wa ẹ mọ̀ pé Ibrahim ní ó bí Ismail Sarata àbí Hajara ó bí Ismail Sarata ó ń bí Ishaq Ishaq yìí olóbi Yaqub yàkú lọ́wọ́ àbí mọ̀rẹ́gẹ́dẹ́ tọ́ mọ̀rẹ́gẹ́dẹ́ tara wọn jáde inú wọn lọ́nà tó wáyọ ànábì rẹpẹtẹ. ṣùgbọ́n ànábì Ismail ibi tó ń wá ànábì ọlọ́ọ̀ni kọ̀ wá sálábì ní ìmọ̀lá fún ọ̀dọ́ tiẹ̀ àtàwọn àwọn ọmọ rẹ̀ títí òbí lórí ànábì wa Muhammad ọlọ́wọ́ àdìwà àdìsẹ́nà tó nìkan ajá ànábì àgbà aṣíwájú gbogbo ọmọ ànábì àdìsẹ́nà àti tí wọ́n pè yàkó yàkó tí wọ́n pè ní israel pẹ̀lú wọ́n pè ní israel ńdọ́lọ̀ fún wọn kílọ́lọ̀ fún wọn àwọn tíra tọ́lọ̀ fún wọn àti iṣẹ́ tó fi ránṣẹ́ sí wọn gbọ́dọ̀ màláìkà tí màláìkà mú wa fún wọn gbogbo tọ́lọ̀ sọ̀kalẹ̀ fún àgbàgbọ́ níbo la ti wá rí àgbàgbọ́ kọ́lọ̀ fi kankan ránṣẹ́ sáwọn náà ó sọ̀rọ̀ kárẹ́ńtẹ́ sí wọn báyìí àgbàgbọ́ nítorí kọ́lọ̀ wọn bá sọ fún òfin kárẹ́ńtẹ́ sí wọn àwọn àgbàgbọ́ àgbàgbọ́ agbàgbọ́. wàlẹ́gbẹ́ọ̀kọ̀ àtàwọn ọmọ ọmọ Yakuba àbáwọn ọmọ Yakuba wọ́n jẹ́ méjìlá àwọn méjìlá yẹn àwọn tó wọ́n ti kó kóòlù ẹni sọ̀rọ̀ àwọn náà ti bá pánlá fún àwọn ọmọ Israẹli torí ẹ̀yà ńlá àwọn méjìlá láwọn ọmọ Israẹli gbogbo àwọn méjìlá yẹn àwọn ọmọ anabi Yakubu àjẹpẹ́ látara anabi Yakubu làwọn ti tẹ̀ torí ẹ àti ntọ́lọ̀ máa ń fún àwọn ọmọ Yakuba àbáwọn ọmọ ọmọ yàkúbà tó ti pé látara ànábì yàkúbà ni wọ́n ti pẹ́ka wọ́n máa ń tẹ̀ mú sá wàrí sá lóde mú sá àti rí sá àrí ìmọ̀tọ́lá tó ṣẹlẹ̀ àwọn tó já gbà nínú àwọn ànábì àti ntọ́lọ̀ bá tó fún ànábì mú sá gbogbo wa máa bá mọ̀ onáni àtẹwọ́ àtẹtọ́lọ̀ fanabi ẹ̀yíṣà onáni alìyẹnjẹ àtúgbàgbọ́ bí mani tẹ̀rí nù bí mani tẹ̀rí nù ẹni tó gba tọ́lọ̀ fáwọn ànábì gbọ́ tí òní gba àwọn ànábì náà gbọ́ yọ gba wọn gbọ́ torí rẹ̀ á sì alìyẹmánù bìlá wàlìyẹmánù bìlá wàlìyẹmánù bìlá gbígbọ́ náà gbọ́ gbígbà àwọn òṣìṣẹ́ ọlọ́ngbọ́ gbígbà àwọn àtìrọ̀ ọlọ́ngbọ́ ó ti wọnú sí ọlọ́run bá ń bá wa sọ̀rọ̀. al-imanu bil malaika oní àtúntì wọ bẹ̀ torí pé wa ma unzila alayna kó lọ́nà ti sọ̀kalẹ̀ ó sọ̀kalẹ̀ gbọ́wọ́ màláìkà ajẹ́ pé imanu bil màláìkà náà ti wọ bẹ̀. والنبيون من ربهم àti tọ́lọ̀ fún àwọn anẹ́bí gbogbo láti ọ̀dọ̀ olúwa wọn àwọn àgbàgbọ́ àmọ́ àbá àmọ́ àìmọ́ òtún ní sábàbí dáàbò tọ́pọ̀ àgbà wọn gbọ́ àìmọ́ àwọn tíra wọn òtún máa ti fi ká má gbà wọn gbọ́. لا نفرق بين أحد منهم àwa kì í ṣe ìyapa láàrin ẹnìkan nínú pé ọ̀kan la faramọ́ àfaramọ́ kan ọ̀kan la gbàgbọ́ àgbàkan gbọ́ ọ̀kan tí wọ́n kàn dá wa àwòrán lílẹ̀ ìrìnà ìṣẹ̀kùn àwọn ọ̀dẹ́ eléyìí ya pati dáwọn ẹ̀rọ bí àti nàkọ́ra ń lè tiwọn àwọn faramọ́ àwọn kan wọ́n tapọ̀ àwọn kan àwọn faramọ́ àwọn anẹ́bì kan wọ́n kàn wọ́n kọ́kọ́ ta bẹ́ẹ̀ làwọn dání àwọn Yahudi àtàwọn nàkọ́ra kẹ́lẹ́ tó bá sọ ike gbogbo sanẹ́bì gbogbo àwọn anẹ́bì ni wọ́n gbàgbọ́ yàtọ̀ sanẹ́bì yìí ta kí lè dájọ́ ẹ̀ lọ́wọ́ ìṣẹ̀lẹ̀ lórí kékeré. tòṣìpá nàbì ìta kọ́ lọ́wọ́ ti kọ́ tẹ̀lé o àmọ́ tó o bá ti lè ta ìgbàgbọ́ sá nàbì ìta lórí kékeré. bẹ́ẹ̀ni ẹni tó bá ní gbogbo òṣìṣẹ́ ni mo gbàgbọ́ àmọ́ ń ta ìgbàgbọ́ sá nàbì wa sallam kí lè dájọ́ rẹ̀ kékeré. torí ẹ̀ láti ń pè ẹni tí ìyẹn àwọn ànábì òdodo yàtọ̀ sáwọn èké yàtọ̀ sáwọn òkúrọ́ bíi mẹ́rìndà gùlámù ahmed alqadiyani mẹ́rìndà gùlámù ahmed alqadiyani ẹni tó ní tọ́dájà náà kọ̀díyaníyà sílẹ̀ tí wọ́n ń pè ní ahamadíyà láfíríkà eléyìí èké òkúrọ́ ni o ànábì british ni ẹ o made in Britain, made in England. So because now England ni wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n ti wọ́n sponsor àwọn ọmọ ọkọ̀ wọ́n fẹ́ẹ́ fi gba Islam jẹ. Nítorí pé nígbà tí wọ́n lọ gba India tó di India àti Pakistan lónìí ẹni tó àwọn láyà ń làwọn mùsùlùmí àwọn náà kéde jihad ní wọn lórí nítorí pé Islam bẹ̀rẹ̀ Islam bẹ̀rẹ̀ lẹ́yìn ẹni tó gbàdúrà yóò múra wọn. nínú tí islam sọ ní bí ẹnìkan ọ̀dẹ̀ wá gbàdú wa ká máa wọ́ra ìdí ìlú tó ti jẹ́ fún gbàtẹ́ ìwé england ti tó wá tó wá sí ìlú tiwa gbà nàìjíríà bí kò sẹ́ni tó ta kò nílẹ̀ yorùbá kọ́dà gan àwọn náà tó fà lólè lọ́wọ́ gẹ́gẹ́ bí ọbẹ̀ èkó ṣe ṣe ọ̀pá èkó ọ̀pá lóyìnbó lọ́wọ́ àwọn ọba yòókù náà tẹ̀lé torí pé tẹ́lẹ̀ náà ń para àwọn náà gbà kọlọ lọ́wọ́ ilẹ̀ haúsá bẹ̀ wọ́n gbà kọlọ òyìnbó kan gbà kọlọ. torí islam tó tó tó tí bá ń bẹ pẹ̀lú èèyàn nínú jihad nípa ọ̀dà àbòbò lù rẹ̀. ẹnìkan ọ̀kan ni máa ń bọ̀ wípé àwọn fẹ́ gbà tí wọ́n lọ́dún lóun gbàtì ọ̀lọ́ ọ̀lọ́ gbàgbà tiẹ̀ lù rẹ̀ àwọn náà máa lù wá bì. nítorí ti ilé nígbà tí wọ́n gba India ẹni tó takò wọn ni làwọn mùsùlùmí tó wà ní India lórúkọ jihad ó wá sí òyìnbó england òyìnbó nípa kò tó gbẹ́jọ́ ìdí tí máa fi sí òyìnbó lòdẹ́rù sí láti fi ń bá àwọn ní ìbọn automatic wọ́n ní bàálù tẹkítẹ máa fi fún àkàrà burúkú gbogbo èèyàn náà máa sọ wọ́n ní táǹkà tẹgbẹ àwọn ọmọ rẹ ni wọ́n fẹ́ẹ̀ pa ẹni tó ń kọ òyìnbó wọn wọ́n sì máa sọ àkàrà burúkú lò tọ síbẹ̀síbẹ̀ wọ́n máa pa mùsùlùmí táwọn sáfùkẹ́ alákọ̀ọ́kọ́ bá kú sáfùkẹ́tì ó tún bọ́ wájú tí sáfùkẹ́tì bá kú sáfùkẹ́tì ó tún bọ́ wájú ẹ̀dá fún ẹni tí ń pààyàn lórí ìwò náà yóò rí bẹ́ẹ̀ yẹn làwọn eléyìí náà ajẹ́pẹ́ tí ń tì wọ́n tí ń tì wọ́n tí ń fà wọ́n wẹ́nu kú yìí ó ní agbára kọjá àgbàjá yìí bẹ́ẹ̀ ni ìmáàlì tí ìmáàlì bá ti wà mùsùlùmí ẹni tó borí rẹ̀ kò sí torí délé wọn wá ń wọlé láti kó dínà àwọn mùsùlùmí tí ń ta òun yìí kótókẹ́ enough is enough àwọn fẹ́ kò fún ti dìhà tó nínú ìpàdé tí wọ́n ṣe ni pé àwọn gbọ́dọ̀ sponsor ẹnìkan náà mùsùlùmí torí pé ọmọ kìnnìkan làárẹ̀ ti kìnnìkan àwọn yóò lè má wọn ti tẹ̀ torí ẹ̀ má ti gbé ideology lé lọ́wọ́ ideology England iṣẹ́ ọlọ́run náà wá jẹ́ wọn tọ́ ká gbé nǹkan ìjà ká fi wulẹ̀ kọ́ wọn. ìdàkùn títí ọlọ́run ló lè wá jẹ́ àbẹ́mọ̀ kó lè ní wọn ni wọ́lá ìwé ni wọn àbí kí ni colonialism kó lè ní because are we not people before their arrival we are people colonial tani pé kí ni àwọn olè burúkú gbogbo ọ̀nà drain tí wọ́n ti ẹrù pé torí tọ́lọ́ ni ní nàìjíríà pé torí tọ́lọ́ lọ́nà drain ètò torí tó lọ tóbi bá kó kúzà láti jọ́ọ̀tì bóyá o lè tètè máa dínkù tí wọ́n dáná ọkọ̀ tí omi ó di ńgíláńdì ó lè. gbogbo nǹkan tí wọ́n kó jáńtí kó kó tètè máa lọ kó tètè máa lọ wọ́n ti ọ̀kan léèrè nígbà tí wọ́n ní nàìjíríà ti alibásírì kó pé for something years of independence. wọ́n á fi ọ̀kan náà tó ṣe gọ́vùnà nàìjíríà rẹ̀ ó ti gbó wọ́n á fi léèrè pé how do you feel? ní nàìjíríà ń sáàtọ̀ ẹ̀ ìgbẹ́ ìjáde nàìjíríà ó ti fi lóní àwọn rẹ̀ ìkọ́ tí àwọn amọ̀ tó púpọ̀ tó bá ìgbà náà àwọn ìjà ìyẹn ó lè dé yẹn ìsì sọ pé táwọn bá mọ̀ pé àrùsìkì ń bẹ́ẹ̀ lóyún tó bá ìwọ̀n òní jáde wọ́n wá ń fi wọ́n ṣe fáàrí pé lọ́ńdọ́nà ah, ìlú olè lọ́lọ́ lóṣù wọn fi ṣe fáàrí kàlà rí ní tí má bẹ́ẹ̀ lọ́dọ̀ náà àmọ́ kí n ti kọ́ àwọn tí wọ́n ṣe fáàrí ó lè dé yẹn ètò àtìkù rẹ̀ gbà because bí islam ti máa ń kọ́ yàn láwọn òfin fẹ́ islam ní ìsìn islam ẹni kọ̀ọ̀kan ní wàá fi ẹ ah, gbówó rẹ fún mi kó fún mi báwo anẹ́sọ̀lá àti náà fi léèrè owó lásán ìgbé tó ṣe rí ẹni tó bá gbàdú rẹ̀ nǹkan ṣe o wọ́n gbọ́ àti nǹkan tó ṣe pọ̀ tẹ̀bí eh, ní sẹ́yìn rìn bá ara ẹ̀ máa dunnú tí wọ́n bá gbàdú èèyàn àwọn òkùnrin náà ìgbìmọ̀ ṣe pọ̀ lọ́rọ̀ yìí olóòlọ́mọ ìtẹ́kìn pọ̀ ìsórí ẹ̀rọ kí nìkan ṣe tẹ́kìn pẹ̀lú ọlọ́pàá ti pọ̀ jù ẹ̀rọ ká yọ síra wa bàbá yọ síra wa ṣùgbọ́n àwọn ọlọ́pàá àmọ́ wà kó àmọ́ wa èèyàn wa ni wà tó yé èèyàn wa tó bá ti fọ́n gbà ọlọ́mọdé ayé o ìrákì ní kẹ́hìn ti sàpèjúwe láti bí sáà àdàlà sọ lé ní more than twenty checking points táàbì jáde lé mọ́ àbí jáde mọ́ tó bá gbọ́ kó ń rẹ́ẹ̀rì lásán láti inú ilé rẹ̀ ní ọ̀kẹ́ ẹ lọ kó wọn àti rẹ ni ọmọ ọlọ́kọ alẹ́ ìṣòro ẹ̀dá bi àwọn òbí náà so àmọ́ Islam ẹnìkan ti àdókò tó bá a sinmi àwọn ọmọ ẹnìkan bá fẹ́ kó wọ́n mi ṣe kí n kó fún wọn ní ọkọ̀ fún ẹ̀rọ Islam ọkọ̀ tọ́ba abámi jà ń kọ́ alábìnrin gbàjà tọ́ba ti kó sekú pa mí kọ́ alábìnrin alẹ́sẹ̀fẹ̀ ní ìjà ìwọ́ wà lẹ́yìn tọ́ba ti mọ̀ yára pa ń kọ́ wọ́ọ̀sì nà ìnáyọ̀ wọ̀ ẹni tó bá ti dúró láwọn immunization injection yìí ìyẹn nìkan kẹ̀kẹ́ ẹ bẹ́ẹ̀ wù rẹ kókó mu wa ẹ̀wù ní tó fi làrá ìlà ní tọ́tòkòtò tòkòtò ní ìjọpátá sẹ́mọ̀ á àwọn ìlà Islam ó tírèdì àwọn èèyàn ní kìkì torí ẹ̀ mírísà lédè kúkúrú ànábì èké ni o òkúrọ̀ kìkì yìí ṣe bí àwọn ẹgbẹ́ yìí ń gbé àtúngbà gbọ́ bàtà ní gbọ́ àgbà gbọ́ kúkú tó yé wa òkú lọ́jọ́ ẹ̀yin sì mà gbé bá dàgbà tó wá àti ìlànà sọ òkú bí dáná ìkan bá kú sí ibẹ̀ ni wọ́n sì sí kẹrin tó kú sí sọ ilé ànábi tí wọ́n wà á sì sí sọ ilé sọ́dọ̀ abẹ́ ẹ̀fọ́nà ti fóònù àbí òtún kó òtún fóònù torí rẹ̀ wọ́n èsè mùsùlùmí o àwọn amadíyà o wọ́n èsè mùsùlùmí o amadíyà èsè mùsùlùmí o torí pé tí ideology wọn bíìsì lé lórí pípẹ́ àlùkùránì àti súnà nàbì ní rọ́ọ̀nù gbogbo ẹjọ́ àti àlùkùránì àti súnà ní rọ́ọ̀nù ẹ̀jẹ̀ mùsùlùmí ọlọ́ọ̀ni máta ní muhammadu abba ahadi mẹ́rin dẹ́rẹ́kùn wàlẹ́kìn rasulillahi wa khataman nabiyyin anabi yẹn ti bàbá ẹni kan lóyún òjíṣẹ́ ọlọ́ọ̀ni òpin àwọn ànẹ́bì òpin àwọn ànẹ́bì obìnrin wọn anabi sallallahu alaihi wa sallam wọn ni lánàá bí yaba ẹ kò sànàbí kan tó di lẹ́yìn kò sànàbí kan má lẹ́yìn torí di ẹlẹ́yìn mọ́kìrún mọ́tàlásí amadíyà mọ́kìrún lẹ́yìn amadíyà ẹsìn náà bí olùwọ́n sọ àríwá wọn àwọn èèyàn ti ń dọ́ sípìtì kan fún yàn lóògùn lẹ̀ bá sípìtì náà àwọn náà dọ́ sípìtì lẹ̀ fa àbí wọn dá lẹ sẹ́yìn sọ ọ di múmìnì kàlẹ́ torí di eléyìí wá wá wí mí ìwé lórí ṣe mùsùlùmí nítorí pé àìsí ọmọ ìjìnlẹ̀ òní tí wọ́n máa lé lórí rẹ̀ kí ni tuma Ahmadiyya Muslim movement náà tí wọ́n pèrè àrẹ Muslim Muslim movement náà táwọn pèrè àrẹ àbí Muslim ni wá àmọ́ àwọn Ahmadiyya Muslim movement tí movement ni Islam àbí nahnu Muslimun àbí haraka islamiyya àà nàánú mùsùlùmí mùsùlùmí là wà kéde movement islam ní múùfù kan nǹkan kò sí tó mú islam nítorí tí eléyìí báyìí eléyìí jẹ ti anabi èkéyìn ahmadiyya àbí òye wa bí tí wọn ti ṣe jẹ nù ó tún apárọ ọlọ́run sọ wáyé kalẹ̀ fún náà àmọ́ níbi english sẹ́wọ̀n ah, pé english làwọn ará india àbí wọ́n ti england tó ọlọ́run sọ pé ọmọ àrùsọ nàbẹ rọ tó lé ìlà abìlẹsà ni ọmọ ìdílé owó yẹn lọ gbogbo òṣìṣẹ́ tá a rán àárín àti pẹ̀lú àwọn èèyàn rẹ̀ ó lè bá àgbàláyé fún wa ọmọ england lára india englishman ni wọn ló fi jẹ́ pé wáyé jẹ́ english wọn fi sọ kalẹ̀ àbẹ ìtòlí rọmẹ o yọ wá ti àyà mẹ́ta kanú alukurani yóò fi já mẹ́ta mélòó mi yọ lẹ mọra yọ wá fi tiẹ̀ kún ṣé alukurani náà a ọlọ́nà fún ọkọ alójú ìdúró ẹ̀rọ ọ̀rọ̀ yorùbá amadi yàrá ìjókòó láàrin tiwọn yàtọ̀ sí àwọn haúsá torí pé ńlẹ̀ yorùbá ń bi ara àwọn tó wọnú amadi yàrá tí wọ́n ti tún ẹ̀rí ẹ̀tún ọ̀rọ̀ dọ́kítì wọn ọmọ èyí ò ní jọ fẹ́ lómi àbàmọ̀díyà àwọn lè fẹ́ mùsùlùmí wọ́n ní fífẹ́ mùsùlùmí dàbí báwa mùsùlùmí náà ti lè fẹ́ náà kọ́ra rẹ̀ àmọ́ àwọn àwọn ò ní gbà káwọ̀ fẹ́ ọmọ tàwọn àti káwọ̀ fẹ́ ọmọ mìíràn ti wá àwọn ọ̀gá wọn ti fi lélẹ̀ ẹ̀ gbogbo ẹ̀ wà lásọ̀ọ́lẹ̀ kí ti kàn parọ́ mọ́ táwọn ọ̀gá wọn náà sọ fún un bẹ́ẹ̀ torí délé ẹni tí ò ríran ni wọ́n ń tàn jẹ́ torí àwọn àtọmọ ní bọ́dúlù mọ́wúlá bọ́dúlù kìnnìkà bọ́dúlù gbogbo irú àwọn ọkọ̀ táwọn ọmọ ọkọ̀ Pakistan náà kó wà iná lẹ́yìn náà ń pa àwọn ọmọ torí délé ẹ̀yẹra fún ọ ẹsì yẹ ní tẹ ẹ bá ní lọ́rọ̀ ẹsẹ ṣe pé ìdá ẹsẹ yẹn wọn ní ẹsẹ ìsìlámù tí wọn fẹẹ gbọ́ yìí kọ wá kà òṣèré wà tán kọ nípa àwọn lédè yóò fẹjọ ma ìjẹ̀bú ìjẹ̀bú òde tó wọn ti master degree wọn lórí àwọn ìdíyà wọn fi wọn wá di Pakistan sòsíwájú wọn ẹsán ìlàjì wàhíyà tó ti àfáàgbà nínú àwọn tó jáde ní Jamia Islamiyya ní Medina wọn ti kọ̀wé kan fún aṣáájú rẹ̀ títí kí ni pàápàá àmàdíyà rẹ̀ gbogbo ọ̀rọ̀ sẹ́ńtì sọ́nù tó rà náà ti kó wa fún wa ètò báwọn ní sọ́kùnrin so gbogbo eléyà ń bùkátà láti research wọn kọ ní english wọn tún kọ lára bí gbogbo ẹ wà gbogbo ẹ pẹtẹ yẹn bá kà èèyàn fi màtà lọ wà lójú ọ̀nà màtà ló sì nà. tọ lànà kọ̀ríkù mẹ́yìnà àkàní mílíọ̀n àwọn kì í ṣe ìpínyà láàrin àwọn ànábì ọlọ́run gbogbo wọn ti wá àlọ́ta nínú àwọn ànábì ọlọ́run ẹ̀rí mùsùlùmí kẹ́ bá ṣe rí nínú àdìsá ànábì ọmọ Muhammad sallallahu alaihi wa alihi wa sallam dáka lánàá anabi dárúkọ anabi Musa anabi wagani alaihi salam bẹ́ẹ̀ náà làwọn mùsùlùmí tí wọ́n ti dárúkọ ọ̀kan nínú anabi ọlọ́run ànìkíni alaihi salam tolukọlọ ní subahana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin ọlọ́run ti délẹ̀ fún anáà sùn ánì ntí ó jẹ́ àmọ́ ọmọ kó láti máa ti sáwọn ẹni ńlá pípẹ́ ńlá làwọn ànábì ọ̀rọ̀ ẹ̀sẹ̀ sáwọn kan wọ́n ti gbà àwọn kan tí wọ́n pa àwọn kan lọ́jà gbẹgbẹ́ nu bíbélì ní ìsìn wọ́n náà lè fi kan mu yí ó ọgbọ́n owó àwọn obìnrin náà lè ṣe bọ́ wọ́n náà lè fi kan bọ́ lọ́njà jàkadì ọ̀dọ́ lọ́njà kadì àwọn obìnrin náà lè ṣe bọ́ ẹ dákun ẹ̀wù nǹkan wọ́n tún gbogbo ìtọ́lọ̀ sọ nípa ànábì kan ànábì Muhammad sallallahu alaihi wasallam àti kọ́ mọ́kà dé bẹ́ẹ̀ àwọn òbí láti ní ẹ̀fọ́ àwọn ọ̀sẹ̀. àmọ́ yóò tún mi hà kéènì ọ̀rọ̀ àtẹ́bí musa ẹgbẹ́ fi kọ̀ tó ní àgùránì. ṣé ẹ mùsùlùmí kan wá kí àgùránì síbẹ̀ àbí ṣe tẹ̀síìrì fáwọn èèyàn wá kà á dé ibi ọ̀rọ̀ musa wọn tún kọ́ bí kó kò sí ibi àá musa musa ó ṣe sílé ìdìgbà àbí bẹ́ẹ̀ kọ́ ṣé mùsùlùmí ti rere subhanallah torí pé mùsùlùmí ntọ́lọ́ kò sí tọkùn pẹ̀lú pé lè yìí tèmi lè yìí tètè mi tá a dọ̀tà wa tá a dọ̀tà kan náà wà níbi ọlọ́ wọn nù lẹ wọ mùsùlùmún gbogbo wa ẹni tó gbà fàkọlọ là wa mùsùlùmí ni wàhálà ìṣe mùsùlùmí àdúgbò kọlọ tó ti wá mùsùlùmí wọn nù ayé lè lẹ́yìn mùsùlùmí gbogbo wa àwa jẹ́ ní tó gbà fàkọlọ lọ́ọ̀rọ̀ fúnra rẹ̀ orúkọ wa ni ẹ̀ wọ̀ orúkọ tó lọ́ọ́ pa wà ní mùsùlùmí abalókọ mi àlókọ mi gbogbo kọ mi dáhùn ìbá ń sọ̀rọ̀ àwọn ènìyàn kìí sùn lọ́jà ìdí nu tó tẹ́kọ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ bá àwọn sọ̀tà mùsùlùmí ọ̀gbọ́dọ̀ múra àwọn lọ́tà àyàfẹ́ni tó bá fẹ́ dé nǹkan pera rẹ̀ ní mùsùlùmí ní nàìjíríà tó jẹ́ pé kọ̀ọ̀tà ti mùsùlùmí gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ pé ìpìlẹ̀ tí wọ́n ti ká takò ìlànà wọ́n ti láwọn òbí gbé kalẹ̀ sọ̀rọ̀ pé lẹ́yìn tí kan pera rẹ̀ mùsùlùmí lásán ìdí ìlú ló ti dé pé ìwọ mùsùlùmí gbogbo bí tí ìlú wá ti pọ̀ ó fi ti fọkànbalẹ̀ fọkànbalẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ ni torí pé ibi tó wà ní àyè rẹ̀ náà òní náà wọ́n kálẹ̀ tó ní ọ́nbì ọkọ̀ wa fún sáfù ni ọwọ́ pé à fún sáfù bá wù gbogbo bí tí ìlú bá ti bọ̀ mọ́sálásí tiẹ̀ nù à ń tẹ mùsùlùmí wọ́n hù mùsùlùmí mùsùlùmí ni wọ́n mùsùlùmí làwọn náà torí ẹni tó jẹ́ ní àpọ́nlé jù nínú wa níwájú ọlọ́run náà lẹ́nu ti ń parí ọlọ́run ọba jù nínú hadith anabiwa muhammed sallallahu alayhi wa sallam esi imam ahmed rahimahullah ta'ala wọn gbé jáde nínú musnad wa wọn náà lọ sọlá àdúrà sọ èké man da'a bi da'wa al-jahiliyya fa huwa jutha'un min jutha'i an-nar gbogbo ẹni tó bá dé pé ìgbé ayé ojú dúdú ní ọfẹ ká pín yẹlẹyẹlẹ ọfẹ ká dọ kára wa ẹyin ti wa ẹyin ẹsẹ ti wa ẹyin ti máa ń pèpè lọ sí rẹ anabi ní ìkó kan ní ọjà nínú ìkó náà tó bá dọ ọjà dà sí ya. bọ́dù bíjà àwọn ti náà ti lẹ́sì sàmákùn bí torí náà orúkọ tó lọ ti pè yín ní kẹ́ máa fi pèrè ayé tí lórúkọ náà alimusulimun ibadallah ẹ̀yẹ wọ̀ torí ẹ ẹni kọ́ da jama kan lẹ̀ jama yẹn ní wàá jẹ kí tó im pẹ̀lú rẹ pé o fẹ́ bírèkì àwọn mùsùlùmí o fẹ́ bírèkì unity wọn ìṣọ̀kan wọn o fẹ́ bàjẹ́ yọ máa jẹ èkó kan nínú èkó náà nítorí pé inna hadhihi ummatukum ummatan wahida eléyìí ìjọ ìjẹ ìṣọ̀kan nígbà mẹ́tọ́ Muhammad sallallahu alaihi wasallam ìtùnú wa náà gbogbo ìjọba dé láyé ó dáhùn yẹn pé ọlọ́ọ̀ tó bá fẹ́ bẹ̀rẹ̀ rẹ̀ kí ni wọ́n fi bẹ̀rẹ̀ Allahu akbar wọ́n bá parí nǹkọ́ assalamu alaykum yàtọ̀ táwọn ẹ̀sìn mi torí di ebi jama kan wa àyèsè jama méjì sima kini ka diini kini ka diini kini ka diini tá a gbọ́ tó bá jẹ́ ikú wọn diini láì di ara wọn ni nítorí kó lè bá a lè ti fẹ́fẹ́ ti fún lágbàbẹ́ òbúrò tó a ti mọ̀ ike díìnì ìtàwọn kọ̀tàkó díìnì ìtẹ̀lùmí àti pé gbogbo àwọn ìsìláàmù yìí kan náà làwọn ti fẹ́ fún kì í ṣe pé tó ọba ti wọ díìnì ìtàwọn ọ̀la nìjẹ́ náà wọ̀ ìṣọ́lá abẹ́ lọ́kọ́ ọmọ mi. ṣùgbọ́n kó wá jẹ́ pé eléyìí la gbé háyé láti pé tó ọba ti wá ti tẹ̀mọ́ ẹ̀sìn wa kò ní ìsìláàmù kò ní ṣe mùsùlùmí kò ní wà lẹ́nà kò ní ṣe à olùfìtínà nù olùfìtínà nù kí lókè ìgbà tó ti jẹ́ pé mùsùlùmí ni wá kí nǹkan tó kàṣẹ lẹ́ni tó gbogbo wa ká gbé fẹ́ wa ká gbé hàn báwo la nábì ti fi fa ayé rẹ̀ orí kí ló fa àwọn tàbí rẹ̀ rẹ̀ lé lórí tá a bá rí bẹ́ẹ̀ fada fún mùsùlùmí tá a bá rí bẹ́ẹ̀ ajẹ́ pé tọ́ akọ̀pẹ̀rẹ̀ àwọn mùsùlùmí ilé ìwé ìtọ́jà ká ibi gbé intan ti dọ́gba pẹ̀lú bá nábì ti fi fa ayé rẹ̀ ló sì fa àwọn tàbí rẹ̀ rẹ̀ lé lórí tí ọba ti dọ́gba pẹ̀lú ẹ̀ ẹ̀ wọ́pọ̀ kí tó islam sọlọ tó náà tó wà sílẹ̀ olóògùn tábà tí mo ti tó àtòrí rẹ ọlọ́wọ́ bá wá ní ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه ọlọ́ni gbogbo ẹni tó bá wà nǹkan míì yàtọ̀ sí islam tó fi tẹ̀sí. غير الإسلام nǹkan míì tó yàtọ̀ sí islam òun yóò wò lè pè é orúkọ òun yóò wò ẹni sọ ẹ̀sìn yẹn tí ìbá ti ṣe islam tó ọba tẹ pé nìwọ wo wọn mọ tó ọkà kọ ẹ̀sìn fọlẹ yóò kọba lẹlẹ Ọlọ́run nígbà lọ́wọ́ rẹ lẹsẹ tó ká tẹ ìbá gbàgbé níbẹ̀rẹ̀ súra yìí Ọlọ́run ti sọ fún wa pé ìnà dínà ìnà ìnà ìnà ìsìlá ẹ̀sìn lọ́dọ̀ Ọlọ́run ǹjẹ́ tí èmi pẹ̀lú rẹ bá ti mọ̀ fẹ́ẹ́ tì lọ́dọ̀ ọlọ́ọ̀ni islam ó ti tó àbí ó ti tó ó ti tó torí pé ọ̀rọ̀ náà òdodo ni ó túmọ̀ sí kété ìbá ti ṣe islam gbogbo nǹkan mi tẹ̀yẹ̀ bá ti ń kọ́ àánú ni gbogbo àánú fún má inú náà ni. sòṣùmọ́ nígbà tó náà ti mọ̀ pé ọ̀rọ̀ mi ń tí òun yé toró náà ló dá wa ló fún wa lọ́pọ̀lọ oríṣiríṣi ọ̀pọ̀lọ àwọn ilẹ̀ ọ̀pọ̀lọ àwọn ọlọ́ni wà mẹ́rin yẹ̀bẹ̀ jáde lọ́yẹ̀rẹ̀ ìsìlámù yìí lẹ́ gbogbo ẹlòmíì tó bá tún lọ wá nǹkan míì tó yàtọ̀ sí ẹ̀sìn Islam tó fi tẹ̀sìn balẹ̀ yìí kó balẹ̀ mi gbogbo àkọ́kọ́ nù ọlọ́run nígbà lọ́dọ̀ rẹ̀ torí pé lẹ́yìn amúrúlọ́ọ̀dì àlẹ́ ẹ̀ńtẹ̀ bílẹ̀ lẹ́lẹ́yìn gbígbẹ́ ìrìlá àti ọlọ́run sí nínú gbogbo tẹ̀sìn míì tó yàtọ̀ sí Islam hadith anabi sallallahu alaihi wasallam sọ pé man amila amalan laysa alayhi amruna fa huwa radd gbogbo ẹni bá ti tẹkẹ tí ìsàwọn aláfàlà kẹkọọ sí àdàpadà Ọlọ́run kẹ ẹsẹ kẹfẹ Islam lọ́lọ́run kẹ ẹsẹ òwò àkọ́kọ́ nù fún gbogbo ẹni tí wọn ṣẹ̀ṣẹ̀ mi ìdúrà tó sí Islam wọn ò ní ìgbà lọ́dọ̀ ẹ ẹ dákọ lẹ́yìn tí ẹ máa ti wàhálà tẹ kí ni ó wù wá náà kọ́ náà ó gbà lọ́dọ̀ ẹ wà wẹ̀yìn ó sòrò bí ẹ ló sòrò bí ẹ ṣòwò ọba ṣùgbọ́n náà ló sì ń rọ ǹjẹ́ lẹ́yìn ìṣòro àmúmọ́ra àìjẹun àmúmọ́ra àìmọ́mi àmúmọ́ra àìsúnmọ́yàwó ẹ nígbà tí wọ́n yàn láti súnmọ́yàwó ẹ àmúmọ́ra àìmọ́fẹ́nuwarọ́ àmúmọ́ra àìmọ́fojúkòwòkòwò àmúmọ́ra àìmọ́rìnrìnkùnrin àmúmọ́ra àmúmọ́ra kó wá jẹ́ pé àtẹ̀yọ́dọ̀ ti wá ní zero over hundred ẹ dákun pé yóò kù sẹ́kù àbí olùkù sẹ́kù bàbá yóò kù sẹ́kù ọlọ́run tọ kéèyàn wá sí gbogbo wa lọ sí ayé rẹ̀ kó jẹ́ pé bísí ń borí òkè kan ní sọ̀kalẹ̀ ńbì kan wọ́n tún lómi kan bẹ́ẹ̀ ńbì kan wọ́n tún dàlúra wọ́n tún lọ́ọ̀bì kan wọ́n tún lẹ́nu kó tún tọ́sí wọn lórí wọ́n tún sí wọn lórí wọ́n ní kẹ́mọ́ rìn kálù láì wọ bàtà wọ́n rìn kálù láì wọ bàtà wọ́n tún ní kẹ́ débìlà tó bí áńgẹ́lì wọ́n tún débìlà bí áńgẹ́lì wọ́n á ní gbogbo ẹ̀ báyìí ní ọkọ̀ báyìí lẹ́mí títí dọjú òní mẹsì kókó ọkẹyìn ọ̀rọ̀ wa. ẹlẹ́ẹ̀kejì wọ́n wọ́n fi àkérò sí mi náà lọ́kàn àtẹ̀rẹ̀ láti ilẹ̀ ìlọ́wọ́ yóò sì máa bẹ́nu ẹni tó sòfò tó bá di lọ́la àgbéyà lọ́dọ̀ fún ẹja tó torí di eléyìí ìsìláàmù tó náà fún orí ńlá ni wọ́n parọ́ ìsìláàmù tó náà fún orí gbogbo dáadáa wọ́n ti sàwádà ó ìsìláàmù tó náà fún ọlọ́ọ̀nà wọ́n ti gẹ̀ẹ́tọ̀ náà torí di eléyìí báyìí ọlọ́wọ́ bá fi hàn wá ikú gbogbo nǹkan bí sẹ́kùn mi máa ń ṣe ìtara rẹ̀ jẹ́ ni o lópin ìgbà tó bá ti dẹ́kun islam ní yẹn ti wọ́n máa ń tara rẹ̀ jẹ́ ni fọlẹ́ ní kó balẹ̀ ní ọlọ́run ní ìgbà lọ́dọ̀ rẹ̀ àwọn àyà kan wá wà ní àkùrán táwọn yẹn ń kà tí wọ́n gbọ́ yé tí wọ́n fi máa sọ pé nítorí akó kálukú kọ́ máa ṣe ọlọ́run ti sọ pé gbogbo wọn náà wọ́n wà lẹ́yìn náà gbogbo ọlọ́run ti sọ òsibítọ́ والذين هادوا والنصارى والصابئين من آمن بالله واليوم الآخر وعمل صالحا فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون ìwà ayé àyè ọ̀fà wàhálà kọ̀kọ̀lọ̀ ó sì mú kọ̀kọ̀lọ̀pọ̀ ó túmọ̀ ó túbọ̀ fẹsẹ̀ àwọn èèyàn dájúdájú àwọn tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo àti àwọn yahudi àti àwọn nàkọ́ra àti àwọn akọ́bíà ẹni tó bá gbọ́ lọ́wọ́ bá gbọ́ àti ọjọ́ kẹ́yìn tó ti ń ṣiṣẹ́ rí wọ́n gbẹ̀sán wọn lọ́dọ̀ ọlọ́run kò ní sí ìbẹ̀rù fún wa nípa bí wọ́n dojú kọ wọn ò sì ní ìbànújẹ́ nípa tí wọ́n fi sílẹ̀ láyé síbẹ̀ sísìmọ àyà yẹn pé nàfọra yahudi nàfọra sọọbì táwọn náà bá ti gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí wọ́n sì ń bẹ ní nàfọra tí wọ́n gbọ́ lọ́wọ́ gbọ́ tí wọ́n ń bẹ ní yahudi tí wọ́n sì gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tí wọ́n ń bẹ sọọbì hà sísìmọ àyà nítorí pé àwọn afárá mi náà ń kà á fáwọn èèyàn sọ́ọ́sì sọ pé kí ni gbogbo ilé wa ṣe ń lọ táwọn ní pápá kan tí kílíà tí wọ́n fi mọ́tòrò sí tí wọ́n kó wọn sí. ẹ kọ́kọ́ wo àyà yẹn padà wọlé nílà áádú wọ́n ti nà tó ara lọ sọ́ọ̀bì àkókò orúkọ wọn kò lè dẹ́kun pẹ̀lú èèyàn kò lè dẹ́kun èèyàn wo wọ́n mọ́ kọ́wá jẹ́ pé ámẹ́nà fìlẹ́ ẹni wọ̀nyí ọ̀gbìn pé yahudi ń jẹ ó sì amana billahi wal yawmil akhir ó sì jẹ pé nàkọ́ra ń jẹ amana billahi wal yawmil akhir ó sì jẹ ife tọ́bí àní jẹ amana billahi wal yawmil akhir nítorí pé ńgbà tó ń jẹ yahudi walladina hadu wọn làwọn dáàbà ilallah ìmọ̀ ọdún tó ń yahudi walakin ẹ̀sìn tó lọ́ọ́ fi rán lẹ́bi Musa nìkan nìkan al-Islam. tọ́ ẹ̀sìn Yahudi ti wà bíi lódì lórí àìsìn ọlọ́run ọba lẹ́sìn òdodo ìdí àìsìn ọlọ́run lẹ́sìn òdodo ni pé ìgbà tẹ́lẹ̀ bí Ìsá dé alayhi salam òfin rẹ̀ pàtì Yahudi rẹ̀ fún ọ̀kan fúláì gbàtàni muhammed sallallahu alaihi wasallam di ọ̀pá gbogbo ẹ̀ rẹ wọn kọ̀ǹpláì gbogbo ẹni tó bá ti kọ̀ láti tẹ̀lé òfin tó nígbà pé mùsùlùmí wọn pè é lè sùn torí ẹ̀ láwọn olùmọ̀ nípa tẹ̀síìrì sí ní ìtumọ̀ àyà ẹ̀ nìkan ẹni tó dé ìyàwó sí ọmọlẹ́yìn anábì musa tọ́gbà anábì musa gbọ́ kánábì musa tó lọ àti tọ́gbà ìlànà anábì musa gbọ́ lẹ́yìn gbàtà anábì musa lọ kọ́ lọ́wọ́ tó kò fi rẹ̀ rẹ̀ tó sì tún gbọ́ sí ọ̀kan ìgbọ́ tí wàá ti kọ́ ọ̀nà tó kò fi yẹn rẹ́ tó sì ń ṣe dáadáa lórí ìlànà ànẹ́bìyàn kọ́nà tó kò fi rẹ̀ rẹ́ àwọn nílá ọ̀gbọ́n àlẹ́ yẹn wọlé ọ̀gbìn àjẹrò bẹ́ẹ̀ ni tọ́gbà ànẹ́bì ìta gbọ́ ànẹ́bì tó tó di kọ́ lọ títí sílọ níbàámu pẹ̀lú òfin tọ́lọ̀ fún ànẹ́bì Musa ànẹ́bì ìta kó tó di kọ́ ànẹ́bì ìta lọ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà làwọn kọ́ bí à àwọn èèyàn nàbì Ibrahim ẹni tó jẹ́ kó gbọ́lọ́ ń gbọ́ wọ́n fi hàn kọ́ bí à nínú àlàyé tó wà ń pa rẹ̀ ni pé àwọn ìràwọ̀ wọn máa ń sìn lẹ́nu wọn sìn ìràwọ̀ ní ọ̀hún àwọn àlùfẹ́nu. àtọ́pa ànẹ́bì tí wọ́n gbọ́ tó fi tẹ̀lé lánàá tó lọ fún ànẹ́bì yẹn kó tó di kó wọn lọ kó tó di kó lọ kó fi yẹn rẹ̀ wala khawfun alayhim wala hum yahzanun. wọ́n lónìí lónìí tó ti mú dáadáa lẹ́yìn tó lọ síta níbi tó lọ àti nàlá nàbí tó ṣe ló ti tẹ kú lànà tí yẹn máa ń tẹ̀lé gbogbo ẹ̀ yẹn máa ń tẹ̀lé tí ìbá ti ṣe islam tó lọ fẹ́ràn ní muhammed sallallahu alayhi wa ẹ̀sùn ní gbogbo àtijọ́ ẹ̀sìn náà ní ọwọ́. wọn náà sọ náà ẹ̀ lẹ́sìn náà. عند الله الإسلام القرآن يجد القرآن تريد أن الله أفلا القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا kilo le tẹ ti la ẹka kura tó bá tó pẹ̀lú mi kí a sọ̀rọ̀ ló ti wá ẹ ayé yàtọ̀ abẹrẹ tó pọ̀ ayé àti ìtàkùn ayé ìdí nu tí o fi jẹ wàhálà fáwọn olùmọ̀ islam báyà yàn kàpélé ọlọ́ni ìlànà bí ìlànà ìlànà wà ní islam ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run láti jẹ́ kí ọlọ́run ti dọ́mọ èèyàn islam rẹ̀ nínú ayé àìsà àtúntò káyì wọ́n mẹ́yìn ẹ̀rọ ìdàgbé gẹ́rẹ́ islam dínà fẹlẹ̀ ń yókù balẹ̀ mi wọ́n wá fẹ̀lẹ̀ náà fẹ́rẹ̀ ti mìíràn kàfẹ́ ẹtí wá wà sẹ́mi tó yàtọ̀ sí islam tó fi tẹ̀ ọlọ́run النبي هو الذي نفسي بيده لا يسمع به أحد من هذه الأمة يهودي ولا نصراني ثم لا يؤمن بالذي أتيت به إلا جعل النعم òtí ọlọ́sẹ̀lẹ̀ mi bẹ lọ́wọ́ rẹ̀ fífura ẹnì kan ò ní nípa mi nínú ìjọ yìí ó tì ọ́ jẹ́yà òbí àbí nàfọ́ ọ wá láti gba tọ́nà tó rán mi gbọ́ ẹ̀yà tó fẹ́ fi náà yahudi ni àbí nàtọ́ra anabi tó sojú abẹ́ kò pọ̀ yahudi ni àbí nàtọ́ra àtọ́jẹ́ pé yọ wọ̀ náà ẹ ṣe báwo lè yẹ kúrú àwọn anabi kan tó ga tọ́lọ̀ rárá anabi tó lọ́wọ́ àti ọ̀nàgẹ́ bí ta sọ lánàá anabi ni tí gbogbo àwọn anabi máa bẹ láyé tó ní ráyé pé àtúntò ṣe kí ni àtúntò tẹ̀lé tó kí wọn lè tó tó sẹ́kù torí ìdílé ìlànà ìdílé ìlànà ìlànà ìlànà ìlànà ìlànà kíkí kí mùsùlùmí mójútó ìsìláàmù rẹ̀ kọ́mọ̀bà sọ̀ra rẹ̀ bẹ́ẹ̀ tí ó sòfò kọ́lọ̀ mẹ́ta sòfò ọ̀pàtàkì púpọ̀ pé ìsìláàmù rẹ̀ tọ́lọ̀ ti fún ọ má fi bà pààrọ̀ má fi sáwàdà má fi dọ́wọ̀ ẹ̀kẹ́ ìsìláàmù lọ́nà tó bá yàtọ̀ sí ìsìláàmù àná ni. tìdí mú kò sí ìlànà tẹ́lómi náà máa tẹ̀lé àti fún àwọn ọmọ alukoro ipò lọ́nà ibẹ̀ ìgbàláwà ibẹ̀ lórí lẹ́yìn wọn bá gbà tọ́kadà àti wọn ti nà tẹ̀wọ̀n fi ń jẹ́ ẹ̀ kọ́ àbámọ̀ kò ní wúlò àbámọ̀ kò ní wúlò kẹ́ni kájọ́ bí gàlùkìyà torí délé ilé ilé ayé láti kábàámọ̀ tá a ti ronú bí wàyà ti ṣe wúlò fún ọlọ́run tẹ̀lé pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tí gbọ́rọ̀ tí fi sọ̀rọ̀ wà tó nínú ẹ̀sìn fẹ́ tẹ̀lé pẹ̀lú yín lọ́kàn nínú tí ó lódodo tó sì gba kádàrà gbọ́ tó sì dẹni tó ṣe pé ẹnìkú yìí máa nìyẹn ti wà ó tó sì ṣe láǹfààní lọ́la ṣẹ̀yà ọlọ́wọ́ Islam wa ọkọ̀ ti sọ wa lọ́wọ́ ràn wá lọ́wọ́ ká máa ṣe dáadáa ó ti tẹ̀ fẹ́ ọlọ́wọ́ bá ràn wá lọ́wọ́ dáadáa dáadáa ká máa tẹ̀lé sànẹ́bì rẹ̀ sọlọ́lá àríwá rẹ̀ sọlọ ní kọ̀kọ̀ àti ní gbangba wá ti wá lọ́kàn nínú ẹni tí ó Islam tí ó wà sórí rẹ̀ láyé bí tó sì sórí rẹ̀ lọ́la ṣẹ̀yà ọlọ́wọ́ kó gbàdúrà gbogbo wa ní ìparí kátó báyìí lẹ́kún béèrè bí ẹ bá ti ṣe ṣàlàyé fáwọn èèyàn nígbà ẹrọ ọlọ́run kan wọ́n ti olùgbọ́wọ́ ètò ìsinmi aláwẹ̀ ipe kí adẹ́nisí yọ̀nà ìdẹ́kùrú rẹ̀ wáyé lọ́dọ̀ wá ń bè gẹ́gẹ́ bí àtìsí mà ipe oṣù kátọ́ rẹ̀ ńlọṣọ àwẹ̀ Ramadan ó sì wù wá ipe kí oore tí àwọn èèyàn ṣe ká wọ́n ti lọ́dọ̀ tiwa náà eléyìí ló fà ńlá gbọ́n ti kan ní ẹ̀mbà ti sọ̀dẹ́ àrẹ́bíà làwọn fi gbé eléyìí lọ́dọ̀ wa mi pẹ̀lú wọn bá ntọ́nà mi fún alẹ́ ṣe sọ nítorí de náà ń pa àwọn ẹ̀yà mùsùlùmí kíkẹ́ bá a sọ fún àwọn èèyàn àtẹ̀ǹtì mẹ́mí náà pé ìsinmi wà lọ́dọ̀ wa ẹ̀sùn bá a kéde fún àwọn èèyàn bòmí náà ẹni tó jẹ́ pé nínú àwọn mùsùlùmí ọmọ ẹ̀yà wa wọ́n máa wá láti wá sínú bí títí táwọn òbí náà ọlọ́run bá kó gbá àwọn náà lẹ́sìn fún wa ọlọ́run bá kó sèmi pẹ̀lú yín lọ́kàn nínú ẹni tó wà lẹ́nà gbalẹ̀ fún aláwẹ̀ الريان كما في عند القيامة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. وعليكم السلام. الحمد لله واني ní ọlọ́run sọ يكون kùrán ipò كان sọ àkùrán nìkan ان kó في نظام kéṣì ń bẹ́ òsì nípa tó bí tó ní nínú tí wọ́n rọ bí títí tó sì fẹ́ bí wẹ́rẹ́ àwọn náà láti sọ pé ọmọ aláwo ọmọ oníyàwó o so sọ wá tó nínú òsì ọlọ kó ké nǹkan kan sómi kó mú bí bẹ́ẹ̀ kó sì tó burú nínú òsì ọlọ nígbè kó bẹ̀rẹ̀ tí ń rọ bí lọ́wọ́ kó ké bí sọ́wọ́ tó sáà kẹ́ àá. kó ké sómi kó mú mi pẹ̀lú ìfọ̀lọ́ ọlọ́run bó ti àti bímọ rẹ̀ ụwa ọ̀run. sọ eléyìí wá nínú súnà ní sọlọ́mọ àlùwà ní sẹ́lẹ̀ fánàbí ka àdúrà sómi wọ́n sì fún sáré ìnáwó mú wọ́n tún ta ẹ̀ sí lára nígbà tá a àmọ́ àríwí tí wọ́n ti ní kan kankan ní wọn ní kọ́ lọ kọ́ wọn mú. ṣùgbọ́n tẹ bá ṣàdúrà sómi bẹ̀kí fàtì hà sómi tó sì mú tó bá lè ké fún ara rẹ̀ tó mú títí sẹ́ rẹ̀ yọ hàn lè tẹ́lómi ká sómi fọlọ́ fọlọ́ àwọn àrẹ. Aleykum salaam. Ẹ̀rọ àwọn ẹ̀rọ náà ń wà ní ẹ̀yà àwòrán nípa àwọn ọmọ náà ti sọ̀rọ̀ ẹ̀yà àwòrán alhamdulillah ìdánilẹ́kọ̀ọ́ wa ojoojúmọ́ ni kò síjọ́ tí àwa fi ní ìsinmi so alhamdulilayi ìdánilẹ́kọ̀ọ́ tó wa ojoojúmọ́ gẹ́gẹ́ bá wo ara fún ní ìkéde wa ń bẹ̀ ẹ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ wa ojoojúmọ́ nínú àwọn ìka iná làkàrà dúró lọ́dọ̀ wa bí pípẹ́tọ̀ gbogbo àwọn ìdáhùn náà máa lọ bá àwọn náà wà bá wa so alhamdulilayi gbogbo ọjọ́ gbogbo ọjọ́ alahadi gbogbo jọ́sẹ̀ ní mọ́tíláṣí wán bè tẹ̀síìr ń tẹ̀síwájú fún ẹni tó ṣe pé tẹ̀síìr tẹ̀sí lásán lọ́ wá ẹni kékeré sáyà ta àkàyìn nínú àwẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ̀sìn kọ́ àwọn bá tẹ̀síìr tó wà lọ àwọn òdúró gbogbo jọ́sẹ̀ tẹ̀síìr àkùránì lọ bí tá a bá ti dúró sẹ́yìn òfin wá mọ́ àwọn ẹni tí ń wá mọ̀ kọ́ tẹ̀síwájú tó <laughs> eléyìí lẹ́bẹ̀ẹ́ gbogbo jọ mọ́ndé ìdánilẹ́kọ̀ọ́ tó wà mọ́tíláṣí eléyàn máa ń wáyé nínú síra al-Izziyyah mẹsàn-án al-Izziyyah fífẹ́ tẹ́lẹ̀ àti parí Mukhtasar al-Akhbar ńlá fi bẹ̀rẹ̀ àti parí o Izziyyah gan ti kọjá àdájì tó náà bá tún sátírà mi ní oṣù kan ẹ̀ tó bá fẹ́ tó lù mà tọ̀ tó bá sì ti gbogbo ojú ọ̀tà látà ìdánilẹ́kọ̀ọ́ wa ó máa wáyé ní mẹ́tíláṣí mẹ́tíláṣí tó wà ní éríà olúkókó mẹsàlásì wa mẹyẹ tẹjẹ pé àwọn ọmọ ẹmẹsẹ àwọn ló mójútó tó mẹsàlásì mẹyẹ à ń kẹ́kọ̀ọ́ nínú fira bulugul maram nínú mẹsàlásì yẹn tí n bá àtikọjá àdéhùn nàmbà sixty tó alhamdulilayi bẹ́ẹ̀ tó bá dijọ làrúbá mẹsàlásì ńlá lu mẹsàlásì ọjà gbó ànídàánilẹ́kọ̀ọ́ mbẹ nínú fira ar-risalatu al-fiqhiyya sí ibnu abi zayd al-qayrawani tí n bá sí àwọn ní kìtàbù zakat kìtàbù zakat ti la wàá mẹ́yẹn tó bá sì jọ làrúbá àjọ alkami anídàánilẹ́kọ̀ọ́ ní mẹ́tíláṣí ọlọ́run tó gbó lẹ́bàá transformer ní stadium area nínú síra al-aqida al-wasitiyya tó eléyìí ìdánilẹ́kọ̀ọ́ tó ń bẹ́ẹ̀ gbogbo jọ alkami gbogbo jọ dìímà anídàánilẹ́kọ̀ọ́ ń bí fún àwọn ẹni tó fẹ́ kẹ́kọ̀ọ́ jìnlẹ̀ tẹ́fẹ́ tolùmọ̀ tó ti fún ọmọ wá láti ọ̀pọ̀lọpọ̀ àyè àwọn tí wọ́n láti kó wà àwọn tí wọ́n láti àkúrẹ́ wà àwọn tí sùn wọ́n láti kó mọ̀sánná wà lẹ́yìn alásàdì sí àsìkò ìṣáì àbí sásìkò mọ́gírì tó ìdánilẹ́kọ̀ọ́ tún wà lélẹ̀ yẹn kẹ́ni tó bá dángájíá tó fẹ́ kẹ́kọ̀ọ́ gidi. tọ́ àbí kó ti à ń bẹ ní ndị níbi tá à ń fi ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ lórí kìtàbù tẹ̀wọ́hì tó ń torí bẹ́ẹ̀ ni kò sí dọ́kítà àbẹ̀ gbogbo ìdánilẹ́kọ̀ọ́ yìí wọ́n ti ń kálẹ̀ tó ṣe pé àwọn máa ń fún gbogbo ẹni tí àti wá ṣùgbọ́n gbogbo ọmọ wa ni tá a máa wá nítorí pé wíwá ló ìdánilẹ́kọ̀ọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan yẹn ṣe èmi ti ń ba rẹ̀ kéèyàn ti mọ̀ tẹ́tẹ̀ kí ni kí ló dodo gan. àwọn nǹkan mi ti wà tẹ́tẹ́ yóò ti padà mà torí de lé ẹ̀dá gbìyànjú. tó bá wá ti ní ọjọ́ sátidé àwọn sábó gbàgbé tó bá ti ní ọjọ́ sátidé a ní ìdánilẹ́kọ̀ọ́ lédè haúsá ní sábó ní kára ẹni bá gba haúsá kọ́ wá bẹ́ẹ̀ a ní ìdánilẹ́kọ̀ọ́ mẹ́yẹn a ti parí ìdáàbò eh, lédè haúsá mẹ́yẹn nígbà tó ti àwọn àwọn àtò tòníjà ti kó lọ sí kára tòkókó tó sátidé àwọn àtìdánilẹ́kọ̀ọ́ ń bẹ̀ yẹn nínú al-arba'un an-nawawiyya torí ti ilé ìwọ́n náà lọ́gbẹ́ yìí bẹ́ẹ̀ tó gbogbo àwọn ọjọ́ ọ̀sẹ̀ kò sí jọ́ kàtà tuntun walhamdulillah náà. ìgbà wo ló kí wọ́n nígbà wo ló ká wọlé fún ẹ̀rẹ̀kẹ̀ká fún ẹ̀rẹ̀kẹ̀ká. هو أنه حديث عائشة رضي الله عنها النبي محمد صلى الله عليه وسلم كل من جاء يوسف في ما في اعتكاف كما تكيا صبات ما بين اعتكاف أي صبات ما بين يعني تكون سويم كون سويم طبعا لو كنت تفعل في اعتكاف كنت نسيت وأمي كنت تبي أمي يوم وبركوا واسم بمجلس kó o sùn lẹ́ẹ̀ má dúró tó bá ti sùn lẹ́ẹ̀ má dúró nígbà tó bá ti kí àsùbá tán gbà náà lọ bẹ̀rẹ̀ káàpù rẹ̀. àmọ́ nígbà tó bá parí ọ́ parí lẹ́yìn ìgbà tó ń bá wọ̀ níjọ́ tó fẹ́ parí tó ń bá ti wọ̀ ẹ̀sìn káàpù parí tó bá padà sí lẹ́yìn ìgbà náà kò burú tó bá ti dúró tó ti bẹ̀ lọ ẹ̀ẹ́dì kò tó burú ẹ alhamdulilah èèyàn sáré ọlọ́run ti ẹ̀sẹ̀ jíjẹ léwọ̀ ṣé tá a bá wá sáré ṣẹ̀ṣẹ̀ dínkù lára tọ́tọ́ ká gba ìjẹ sára ṣé ìsìnkà ń gba ìjẹ sára rárá kò sí tó burú nù kọ́ fẹ́jẹ̀ sí yẹn la torí pé kì í ti pàǹjẹ ẹ̀jẹ̀ dínkù lára èèyàn fẹ́jẹ̀ sí la kọ́ta kò ní ọlọ́ ṣùgbọ́n òjẹ̀ tó béèrè ó dín kí n rántí nǹkan kan tó ń ṣẹlẹ̀ ó sì ká pàkíyèsí onífẹ́ àwọn ṣe ń sin ẹja àwọn ẹni tí ń sin ẹja ẹja borí ọ̀ tó ń lọ páyọ̀ lọ ẹ̀sọ̀ kọ̀ọ̀kan páyọ̀ lọ tó bá jẹ́ mùsùlùmí sẹ́nu kékeré yà lẹ́yìn tó bá lọ gbogbo náà lẹ́yìn tí jẹ́ kékeré kò tẹ́tẹ̀ lọ. tọ́ mùsùlùmí ti ń sin ẹja kó sọ̀rọ̀ fún mímọ́ fún ẹja lẹ́yìn ẹ̀jẹ̀ àwọn ẹ̀sùn wọn pa màálù káwọn náà páyọ̀ lọ́wọ́ àwọn ẹni tí ń pa màálù tà tó lè pé pàtàkì àwọn máa ń pa màálù wọn máa gba ìgbẹ́ sínú ìgbà sínú bọ́kẹ́tì torí wọ́n tà fún wọn wọn pa ẹ̀ lọ torí wọ́n sọ́ọ̀dì wọn ní ẹja àwọn lẹ́jẹ̀ ló ní protein fáwọn ẹja ọlọ́run ti ṣe ẹ̀jẹ̀ léwọ̀ kí ẹ wá fún ẹja lẹ́jẹ̀ jẹ nítorí bó tóbi kọ̀tọ́ òkú lẹ́kùn lẹ́kùn fáwọn ẹja àbáwọn ẹtù ṣe é gé wọn lọ gbókù ẹran lọ sọ sínú olú ẹja bí káwọn ọjọ jẹ jẹkújẹ lẹfọ ara yìí jẹ ẹdá borí wọn sọ torí ẹ kámẹtọ kan lọ sí tó bá tẹlẹ ẹdá borí yóò máa já tọlẹ nù fún ọjọ ẹja ẹwọ ẹni tó jẹ kó kàn yín sí tó jẹ mùsùlùmí sẹ́ńsì sí ìfún wọn jẹkújẹ jẹ wọ́n tún wá sọ yìí pé náà ti fi ẹja àwọn òbí náà tó ti fi àwọn tí wọn àtòkú àtàyè ẹlẹ́dẹ̀ wọn máa fún ẹja jẹ òsì bẹ́ẹ̀ ti ní kọjá pa fáàmù tí wọ́n ti ń sin ẹja àti kẹ́ máa fóun ẹlẹ́dẹ̀ ẹ̀ tí wọ́n á jẹ́ sí tọ́kì lásán ní olù ẹja aboyún àti kẹ́ ìwọ̀n sọ̀rọ̀ àpò nírú àgbègbè wa yìí tó ti pé àwọn tí wọ́n tọ́ ọjà ẹlẹ́dẹ̀ tí wọ́n fi ẹlẹ́dẹ̀ ti fẹ́ jagagba ẹnu kẹjà wọn ní tọ́ka jẹ́ òun kàn jẹjà ló pọ̀ ní ìgbẹ́lẹ́dẹ̀ nínú rẹ̀ torí délé ọlọ́pàá sọ o káwọn ò sọ̀rọ̀ àwọn ká sọ̀rọ̀ àwọn ti jẹjẹ kújẹ àwọn ẹja tó ń kú wá láti ìlú òkèèrè tó bá jẹ́ kí wọ́n lẹ́yìn òfin tó burú mi ànábì sallallahu alaihi wasallam wọn fi léèrè nípa omi òkun wọn ni owó ọhúrò máa owó alìṣẹlẹ mẹsẹsẹ wọn ti tọ́ ọmọ tó fi pọn nǹkan mí mà nínú omi òkun òkun tètè rẹ ó ti tọ́ ká jẹ tó bá jẹ pé wọn sàlàyé sínú rẹ fún wa ipe àwọn ẹja táwọn kú wáyé àwọn ẹja táwọn sùn ara ń táwọn sì fi ń sìn ní tí nǹkan kan ló tọ́lọ̀ sílé ìwọ̀ bọ́ bẹ́ẹ̀ àbọ̀rọ̀ jẹun. tó àwọn olùkí wa yìí nígbà tó dé pa ti fura tá a ti mọ̀ ike lórí tí wọ́n ti wọ́n ti ń sìn wọn la fi gbọ́dọ̀ yẹra láwọn mùsùlùmí o. àmọ́ tó bá tá a lóṣù tí ẹni tí a fẹ́ rẹ ta lọ́dọ̀ tiẹ̀ òun èlú yìí tí ọ̀dà sìn wọn lóṣù tó gbọ́dọ̀ fẹ́ ara jù ara jù. ṣùgbọ́n títí tí ó dá wa lójú pípé àwọn ẹni tí a fẹ́ rẹ̀ ṣe àwọn yìí mọ̀ òfin tí ọ̀dà ni. tọ́lá sí ẹ̀rọ àtọ̀ tó gba ìsìlámù yẹn jẹ́ kí ni ká ṣe o. nígbà tí náà nígbà tó láàmú tóbi là mọ̀gbọ́nà ọ̀pọ̀ báyìí. kò ní ìdílé òkú wẹ̀wẹ̀ mọ̀gbọ́nà ọ̀pọ̀ báyìí. ìjẹ́sẹ̀ rẹ̀ wá bàjẹ́ àti òsì bàjẹ́ à ń máa fi bàjẹ́ yẹnbi yẹnbi kẹsẹ kó ti dára lójú ló kò sí ìbàjẹ́ abẹ náà kọ́ mẹ́sì ìbàjẹ́ náà. náà. ọlọ́sẹ̀ àti mọ̀kẹ́ ṣíà ni olóṣèlú ẹ̀sìn lè máa mọ̀ fáwọn sábẹ́ kírun lẹ́yìn ìdíje ti fi ṣíà. torí pé a ti mọ ọdún kìíní kan gbà mí akàmọ̀tẹ̀sùn àwọn èèyàn ni ọlọ́run kò sì fẹ́ bẹ́ẹ̀ ọlọ́run kò ká máa tọ́ fún mi. àmọ́ tó bá dá wa lójú lọ́dọ̀ ọlọ́run pé lágbájá ń dé ṣe ó sì gbàgbọ́ nínú tọ́ka kó tọ́ lọ́run nínú táwọn òbí náà gbàgbọ́ kí ebi ṣe àtẹ̀sọ́ ìjà òkúránì ti tẹ̀lé ọ̀rọ̀ òwe lónà sọ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá ṣe àti máa ń lánà wọn tàbí àmẹ́bí wọn náà lánà wọn. Irú ilé ìlú àgbọ̀dọ̀ kírun lẹ́yìn rẹ̀ lórí kẹfẹ́ rí. Nà parí lọ sọ. Ṣé olùbéèrè náà ti lọ mọ́ta rẹ̀? Nà àkàndọ́dọ̀ bá bẹ́ẹ̀ rí fọ́ọ̀mù fún ọkùnrin. Ní Nàìjíríà ń bì í kọ́ ń bọ̀ ní nàìjíríà ń bì ìjọba ló fi ọtí sí mùsùlùmí ni ọ àti amadíyà àbọ̀mọlẹ́yìn pọ́ọ̀lù kí ló dé tá ń bí ọ wọ́n ti ti sọ́kọ́ amadíyà ni ọ orí mọ́kàtọ̀ lọ. náà àwọn. wọ́n ti báńdì wọn wọ́lọ́ wọ́n ti báńdì wọn wọ́lọ́ àmọ́ tí gbogbo ẹgbẹ́ bá báńdì náà ní ọ̀bá yìí àwọn ti sọ pé òun èsè mùsùlùmí kọ́dà ìwé sàn kọ́ tó bá fẹ́ rí ọ wà òkú mùsùlùmí àgbájọ ayé ti pàdé màkà níbi tí wọ́n ti kéde ẹ̀rẹ́ láàánú màkà ìkéde màkà pé amadi èsè mùsùlùmí wọn ò sọ̀rọ̀ dé màkà ìdí inú tó ti dẹ́pẹ́ nu fọ́ọ̀mù hajj wọn fi ọ lé lè fèsì nàìjíríà lọ́tẹ̀ ẹgbẹ́ amadi àdé màkà wò nígbà tẹ kékeré lọmọ kan ó mú tó wọn ti wọn ti kéde ti pẹ náà ti kọ́ òfin yẹn ti mà àmọ́ bí èsè mùsùlùmí sòṣùgbọ́n àwa táwa kọ́rẹ́ problem ẹni tí èèyàn bá ti lọ sí ìdánilẹ́kọ̀ọ́ náà lórí ti fi wọn fi máa gbọ́ àwọn ìṣẹ́ tí wọ́n máa tẹ́lẹ̀ ẹnì kan ní wọ́n sọ fún yàrá ilé yìí ìwọ náà lọ sí ìtàkà yìí torí wọn èsè mùsùlùmí àwọn atọ́kẹ́ sọ̀rọ̀ àti mùsùlùmí wọn fẹ́ lẹ́ra wọn mùsùlùmí lára nítorí wọn fẹ́ ka islam jẹ torí tẹ́lẹ̀ amadi èsè mùsùlùmí ètò abáyé lọ́kẹ̀jẹ́ onígbó wọn máa ń dọ́gbọ́n wọn fi ra mùsùlùmí wọn fi fẹ́ yàwó àtúbà fẹ́ yàwó ẹ wá fi hàn yàwó pé amadi yàtọ̀ ló ti jàǹbá ọmọbìnrin kan lébi gbòòrò àwọn òbí lẹ́yìn mss tẹ̀lé wájú lẹ́yìn lẹ́sẹ̀. ọmọ yìí wọn ọmọ yìí lẹ́sìn pàmò bí yà ń gbéra rẹ̀ pàmò. ọmọ lásẹ̀kì lóbìnrin ọ̀fẹ́ ló kọ pé ara wọn yẹn fẹ́ gbọ́n alòsùn náà. gbàtọ́ pé àwọn ọmọ wa yọ eyín lóbi hàn pé ara wọn yẹn ti yà lọ. ó sì bí bá fún un. so ìgbàlódé wa ti rí obìnrin kò dùn yẹtí ń fihàn tó bá mọ̀ kó ti gbọ́ sí mọ́ra èmi tó máa fẹ́ yọra rẹ̀ àwọn ti béèrè àlẹ́ ẹ túká náà nù torí pé bẹ́ẹ̀ máa ti wọ́n àti ẹ̀kọ́ kékeré lọ fọ́ ìyí ti já ìyàwó wa ní bóòlù wọn ti bóòlù ó segin náà wọ́pọ̀ mi mọ̀ kò sí ìwà aláyà sásáwò dájú náà wọ́n ẹ̀kọ́ kékeré torí bẹ́ẹ̀ lẹ́yìn bàbá ẹ̀ mọ̀ máa lọ ẹ̀ máa wájú ẹ̀ máa wájú dáadáa torí pé tọ́mọ yín bá ti kó sí ọ̀daràn lọ́wọ́ kó parí mu ọ̀nà ọ̀sán náà àlè. nípa pípé ọtí yín táwọn akókò mọ wọn máa fi alákàn ọ̀tọ̀ náà àtúrà làjà àbẹ̀tẹ̀ tẹ́lẹ̀ pọ̀ àmọ́ kọ̀. wọ́n ní ilé wo ilé wo màlẹ́kọ̀ọ́ mi wọ̀ tó wù àwọn ó wù àwọn kíkí màlẹ́kọ̀ọ́ wọlé à irú ilé wo màlẹ́kọ̀ọ́ mi wọ̀. ìdáhùn mi pé ilé tí màlẹ́kọ̀ọ́ mi wọ̀ ẹ̀rù tí wọ́n náà nígbà mẹ́jọ Muhammad sọ̀rọ̀ bá a onáà ní gbogbo ilé dáadáa bá wà ní ilé tí èrè tàbí àwòrán tọ́ba wà ní ọ̀tọ̀ àti ilé tí a kó tọ́ba wà níbẹ̀ tó wà kó sọ́mọ́ ní tọ́ba wà níbẹ̀ mọ̀lẹ́kà sọ fún àwọn òbí wọ̀ bẹ́ẹ̀. àbẹ́ tí wọ́n bá kú mọ̀lẹ́kà náà ni wọ́n á ìyẹn yẹn. tẹ̀síṣẹ́ ìmáàmù kí mọ̀lẹ́kà ní wọ lóòótọ́ lórí mọ̀lẹ́kà ọ̀hún sẹ́ni tó fẹ́ wọ́n lè kó nǹkan sílé tìmọ̀tò màlẹ́kọ̀ọ́ ní wọ́ọ̀kẹ́ òní ìgbé màlẹ́kà kẹ́ òní wọ́ọ̀kẹ́ màlẹ́kà kẹ́ òní wọ́ọ̀kẹ́ àwọn màlẹ́kà ti sọ́jẹ́ sí ìyàwó rí àgbẹ̀ òní wọ́ọ̀kẹ́ màlẹ́kà àbẹ́rẹ́ bẹ̀rẹ̀ màlẹ́kà. níbi ẹ̀rí ìgbàlódé àtàjì àtẹlẹ tí ń ní ọ̀dùnkùn yẹn lára.